حافظ كان لك الآوي الفتاوى المهمة فتاوى الشيخ عبد العزيز بن عبد الله عبد العزيز بن عبد الله بن باز باي مصحوا يقينوا هو اقتداء الله بني سبحانه وتعالى هو اسكت في اي الله كما كنا بدين بامك ويكي اكداني هو باي جاك نوا الشيخ عبد العزيز عبد الله بن عبد الله بن باز الشيخ محمد ناصر الدين الباني fòzán bin fòzán àtàwọn sí jabar àwọn ọmọ ọlọ́run tẹ́wọ̀n ẹ̀mà ń gbọ́fà tó wá àwọn mps tó wá ní ó lè mọ́fara máa wọ̀ àwọn ọmọ gbà ọ́ ah, ah, ìmọ̀lá àwọn ilé wọ́n á jùlọ bàbá yìí ó dùn ó wà lọ́mọ 18 years ti fọ́ lójú wọ́n á ní nígbà tó lọ́n gbójú òun ọlọ́run fi láàká ìrọ́pù fún un wọ́n tó lọ́n gbójú òun ọlọ́run fi láàká ìrọ́pù fún un ọpọlọ yẹn ti pọ̀jù wọ́n lè sọ àwọn ọ̀rọ̀ kan pé àwọn bílíìfù nẹ́ẹ̀sì Quran dúdú ẹ̀ àti wọ́n ń pa nípa títínárí oòrùn pé oòrùn dúró ní àbí move táwọn yẹn ń fa ti scientific proof pé oòrùn èrò dúró ni oníkùnrin tí àwọn nẹ́ẹ̀sì Quran láìláì nẹ́ẹ̀sì Quran làwọn bàbọ̀ tàbí àwọn scientific rí bẹ́ẹ̀ wọ́n lọ pé iná sẹ́ńtì kékeré ní mustaqarri láà nípa bàbọ̀ nù ẹnìkan bú ní afọ́jú lọ́ọ̀fà àríyòfin mọ̀ kankan lọ́ọ̀ nígbà ìgbà ìwé àádọ́rọ̀ rẹ̀ wọlé rẹ̀ ó di aláwọ̀ ni wọ́n fún nú ó di yẹn sọlọ́ọ̀bá kí àwọn bàbá yẹn ọlọ́ọ̀bá kó bá a sáré sí dáadáa fún wọn lọ́ọ̀bá ara amẹ́ríkà kan ló bu ara amẹ́ríkà kan ló bu káàrí ọ̀rẹ́ mi kan náà wà ní àwọn tí ń gba ọ̀rọ̀ amẹ́ríkà àwọn kùránì yóò ah, ní ìṣẹ́yọ́ ni á àti ìjọ́ ọlọ́wọ́ sàánù wa kìtàbù tán kàlọ́nà kìtàbù ìtìkàb nípa sàárè nípa orí kẹ́ tí a ń sọ̀tọ́kà tánbọ̀dì tí ọlọ́mọdé àfọwálẹ̀ sàárè nínú ọkọ̀ kàlùmí ṣe kọ́lùsùrù rẹ̀ sí man tọ́jà hábù wà lùgọ́tùwà ilà kọ́bù àbíyá kúlù khamis arábìnrin béèrè nípa bàbá rẹ̀ قال مثل في من تذهب إلى قبر والدتها وتذهب بعولتها إلى قبر حبيها يوم كل خميس فذلك إيه إما لو بيساري بابين ببوجو على مثل Kúdí wa kí ní dájọ́ ẹ̀? Bí 120, Bilal Kanada, Bilal, láti olùkùsẹ̀ tó wà mẹ́rin. هذا سؤال من سائلة تقول إليه نجلد وعد ربك إن والدتي مماني تذهب كل خميس كل يوم خميس إلى قبر والدي ما يوجد طوزي إن لو بسارك بامي لا يجوز هذا أم لا ليه بام بكو بام الجواب اذا الصحيح إن من قول علماء من يقول وفاء أن الزيارة تخص بالرجال كما في الزيارة بالقبر أقولين كلاكم ماشي وإن النساء لا يزرن قبور أو بينكما في زيارة القبر لأنه صلى الله عليه وسلم لعن زائرات القبور كذا بسلام لعنى أو تمام قبرين الله زيارة بالقبر وكان اولا صلى الله عليه وسلم نعى عن زيارة القبور مطلقا نبالي اتقني اتبني النبي قصفت ما في زيارة كبري كفري للرجال والنساء ثم وقنا كبري ثم رخص للجميع عليه الصلاة والسلام اين وجدكم وقنا كبيركم له ولما لما في زيارتها من ذكر الآخرة ولما في ذلك من احسان الموتى والدعاء لهم اسكيتي بس زياره ينصر فوه كويني اسيا دعاء فوه ثم استقر الشريع اما على منع نساء وعلى شريعه اهل الرجال عند أن شريعة أن يقوم إماما قال عليه الصلاة والسلام في الزيارة كدري فإن آتفتوكم الآخرة إما من نسيع القيامة في اللفظ الآخر نبغاني تذكركم موزيم من نسيكم أنا دي مبين أنا àwọn ọkùnrin ta ní ọyọ ká máa lọ ọ̀nà mẹ́rin ló pín sí bí ìbéèrè nù ìjọ pé kí ló kọ́ wọn ọ̀nà mẹ́ta ìdílé àkọ́gbọ́ ọ̀pọ̀ ẹ̀rọ ẹ wá sára yẹ ìtú hmm? jẹ́ súnà mbẹ́ ìwọ́n ló jẹ́ súnà mbẹ́. alhamdulilah ìdí ọ̀sẹ̀ súnà náà ni pé kéèyàn lọ bẹ̀ kéèyàn fẹ́ bá fáwọn òkú sálámà sí wọn. سامبو تاوي كلام التحسية نعم نعم حرام كان الزمان له تجي حرام تجي نعراو في حرام من أمام قد أحسكوه غير مفيدو أكني حرام وفقيه تجي الشرك حرام الشركني ها ìtumọ̀ lè tọ̀rọ̀ kọlọ́wọ́ kù bàbá mi mọ́sù lọ́rùn ìyá mi òkú mi ìzù ìyá mi dé ìṣàkù náà ó pẹ́ ọ̀kan. ìlú wà náà lè ní bẹ́ẹ̀ lọ sàárè yẹn èèyàn tọrọ kan lọ́wọ́ òkú ọba two and a half ṣé Usman tí wàá sàlàyé ìdíje bídà ìdíje kúrò bídà ni ṣé máa fọlọ́ òkú yẹn sọ̀rọ̀ ọlọ́run wọlé aṣẹ́wó fúlàní àkè ọlọ́run àtàánú wa mọ́tà wọlé aṣẹ́wó fúlàní tó tòṣe ìgbà ọ̀nà mẹ́ta ló pé sí ìdíje súnà kọlọ bèrè gán àlè ti ziyara àwọn òkú tí máa ojú bí sàárì bàbá rẹ̀ ní fi sàárì màmá rẹ̀ ní àpapọ̀ sálámà ti gbìmọ̀ lápapọ̀ السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين والمسلمين أن تسبقون ونحن نلاقكم إن شاء الله ولاحقون يرحم المستقبلين منكم متأخرين نسأل الله لنا ولكم العافية ليكثر الله لنا ولكم السلام عليكم أهل الديار السلام عليكم جوانب الجيش أي مسلمين أي مؤمنين أنت دواجوا وأنا أنت سيبوا أنت ọlọ́run kọ́ sí àmì àti ìgbàwájú ní wa àtàwátàmù lẹ́yìn lẹ́yìn náà àmì tọrọ fún yí àti fáwọn náà kọ́lọ́n tó àwátàwà láìkùn fìtínà ayé bí kòrónà kankan gbogbo ẹ̀ kọ́lọ́n tó gbogbo wa ẹ̀yìn ọlọ́run tó àbùgbò gbogbo fìtínà ààrẹ bí ẹgbẹ́ àmì ọlọ́run kò fúrú jù wà kò fúrú jẹ̀yìn náà ó tí wàá wọ̀ lójú bí sàárè bàbá rẹ̀ bọ́ọ̀lù lójú bẹ́ẹ̀ ìdíjẹ́ bídá náà nìkan lọ́kùnrin ọlọ́mọdé àwọn láwọn òkú yìí ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi ọlọ́run ọdún eléyìí bídá ni fọláwọn òkú tọrọ ọlọ́run tọrọ àbáfún fọláwọn òkú yẹn tọrọ ìdíjẹ́ ṣẹ́rìkì nìkan wọn á fi òkú yẹn gan tọrọ fọlọ́ òkú yẹn bí a rí mọ́sùn wọ́n ti sọ́yìn kìnìún àlọ́sọ́rẹ́ àbújá ń bọ̀ wá àwọn yáyìn tí wọ́n fẹ́ rẹ̀ báyìí tí wọ́n ní kó o dùn mú ní kìsì ìwúbìnrin o ní kí ló dé mú ní abiyamọ nù ní òkú ìdíkù ní dúkú àwọn ọmọ ẹbí rẹ̀ kùn máa máa máa ní kìlì kìlì báyìí tí wọ́n ti mú kìlì sí ìgbà yẹ̀ lọ mọ̀ ẹ̀dà bí àyè ti ti ká kìlì kàdúnà nù for two and a half hours ìyá ti ti wà rà báyìí ó ti wá kú tán ọ̀rọ̀ rẹ̀ sì ni ó ti fi ìyá mi náà sùn lọ́rùn bí wọ́n lò ní rọrùn sùn di eyín tí wọ́n ti rọrùn sáré máa gbúdẹ̀ ọlọ́run kò kọ́ síbi náà rí musu pàwà ẹ̀ tàbí jẹ̀mọ́ ó ní ẹwà gbóni lọ́nà olójú súnà ní kí ìyẹn gbọ́kọ́ sí ìyá àti àdúrà fún wọn tí wọ́n ti rántí kíkì kan wa aṣọ fún wa bí àkàtà àmàlù sí mẹ́rin náà sí adógbé láàmà bá wọn wà láàárọ̀ yẹn ọ̀ bá Mustapha àwọn àmà lọ bí wọn kàn mẹ́wàá ìkọlẹ̀ máa ọdún yẹn àmùsílà mo ní mo wà àbẹ̀rẹ̀ àbúkọ̀ àfẹ́ká ìfọ́ àlékún ààrẹ yìí hù bí bá gbó ọdún sí ìbá ṣe wọn ẹni kí wọ́n mi pé àmì ìrùkù káàdùn lórí ẹ̀ṣẹ́ wọn ní àlùfẹ́ká ọ̀lẹ́ ní ọ̀lẹ́ ní àmì ìrùkù sílẹ̀ ìsáàmù ọdún wà lára sàárè dúdú sí ní mo wo sàárè yìí wò ní sàárè ló ti jì láti ẹ̀ ń bu yẹ̀pẹ̀ lórí ẹ̀ láti ẹ̀ ń bu yẹ̀pẹ̀ sílẹ̀ wọn olóhùn náà ti ẹni tó wà bẹ́ẹ̀ ó ní ìyà wọn ni ó jẹ́ kó kó àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bára jẹ́ bẹ́ẹ̀dùwì náà wọn ni ó bẹ́ẹ̀dùwì náà wọn ni ó olóhùn ló kọ́ nígbà òbí rẹ̀ yìí àríkàrí rẹ̀ ti wá jí ìdí tí ó tún sí àwọn òbí ilé ayé ilé rọ́ ni ìwà sọ̀rọ̀ ọ̀dọ̀mọdé láyé aláyé mọ̀ sáde bá ti mọ ẹ́ kọ́ntínú ọ́ kẹ́lẹ̀kọ́ ọmọ wa dáadáa lérílẹ̀ àwọn ọmọ wọn fi rẹ́tí lẹ́kọ̀ọ́ kan lẹ́kọ̀ọ́ dáadáa ni ó ọmọ bí ènìyàn bí ẹlòmí ọjọ́ yìí tàbí bàbá rẹ̀ wà sílọ́kàn ẹlòmí èjì tàbí bàbá rẹ̀ ọjọ́ yìí tàbí fúnyà rẹ̀ ọpọlọ fi sẹ́rẹ̀ ọba rẹ̀ lọ́kọ̀ kan tó ṣe ìgbówó tó ṣe ọdọ́ àwọn òfin ìbáni àwọn tó sọ́pọ̀ sáwọn lẹ́kọ̀ọ́ rẹ̀ Islam ó ní yé gómìnà eh, Abdulaziz ẹbí náà ní kọ́ ọlọ́kọ́ fọlọ́kù yẹn sọ̀rọ̀ tẹ bá rí nǹkan tó ń pa àwọn òkú yẹn sáré wa kọ́ àwọn afáǹsọ ní àná akuburu yóòn akuburu yóòn àwọn tó ń bọ sáré kọmọ sáré kan every year yẹn yòókù mọ kọ́ bẹ̀ bó kú ìrìn kó wá láti kò ní wọ́n jẹ́ sílẹ̀ ó jẹ́ sí lọ́gbídà yìí wọ́n bìlí agbára rẹ̀ ẹgbẹ́ bí kánù bí àwọn kànga ẹbí àwọn sàárè wù ẹbí ìgò kan lè mọ̀ta two thousand naira ìgò omi yẹn ìgbà omi yẹn lè mọ̀ta ten thousand àbí jù bẹ́ẹ̀ lọ ìfà rà ní láti ẹ̀ kọ ẹ̀ gbàndúdí àbí náà pè wọ́n hàn rẹ̀ kẹ́rin kò kìíní kẹ́rin kánù yìí yẹn kúbàrù kan kúbàrù tukutu nù kúbàrù tukutu hawa kiri kan wọn kiri kano ọ̀rọ̀ àkúdú mi o ilé àwọn awádó sí ilé ìtọ́jú gbogbo mi bí ẹ̀mọ́ kààrẹ̀ nù ó di ẹyin dídá àní ìṣẹ́ tí wọ́n fọ́lá òkú yẹn tọrọ bídá àní tó kọ́ ń tọrọ lọ́wọ́ òkú yẹn gan ilé ìṣẹ́kẹ̀ mi ẹ̀bà wọn ṣe ó di ẹyin tó àmọ́ ṣe fọ́lẹ̀ táwà ní lálẹ́ Yorùbá ni pé ọlọ́ọ̀bà yẹ́ ọ̀hẹ́mọ́kọ̀ọ́ ọ̀ jẹ́ fún ilé olùkọ́ bá sí mọ́ ìsìlímù ọ̀ ọ̀ ìfọ̀ náà kí náà ń lọ kárí ilé ìwà ni pé inú yàgà ń tìkú sí ìwà inú yàgà ìgbẹ̀gẹ̀ làwọn obìnrin ń sá sọ́dé lórí lórí àwọn sàárè ẹ̀ ẹ̀ mo sọ fún yín tàbọ̀ mo lọ sí ìlú kan mo ń kọjá pẹ̀lú ọkọ̀ ìjọba kan wá kiri báyìí gbélé rí àmìrù àkídàbì àmìrù àkídàbì ọkọ̀ mi ní pé bàbá rẹ̀ wà lórí ọ̀pọ̀ àádìbò ìsàárè wọn wọ́n ní bàbá mẹ́rin ọmọ alábábẹ̀ tó dúkò lórí lójúkò lórí ìsàárè àwọn kò sàrọ̀ ìsàárè bàbá rẹ̀ wà dúkò lórí fọ̀ ó di gbogbo ẹ̀ka mójútó ọlọ́ọ̀kọ́ sọ̀rọ̀ nǹkan wa náà wọ́n gbóṣẹ̀ bí i ṣùgbọ́n gbogbo máa mú ọgbẹ́ òta ni àti gbogbo fi ara mọ́ ìrà dáre ọlọ́mọ sọ wà nù. àgbà tí a ti fún àwọn òfin yẹn tára fẹ́ wọ ọgbẹ̀rẹ̀ gbẹ́ hmm. ẹ̀yẹ́ lè ṣe ní Yorùbá. sábà lẹ́yìn bá hmm. jẹ́jẹ́ lè fi jẹ́jẹ́ àgbà tó gbóhùn sókè. gbóhùn sókè ló dáa jù. ó gbé. ẹ́ ale sini kini gan nin awo bɛ bi mi. àmì yóò ṣe aga àwọn tó lọ sọ́ọ̀tì bùkátà wọn òbí á ni àwọn tó ń pè òṣèlú bùkátà wọn òbí á ni ní ọ̀rọ̀ tí ẹnìkan sọ ń jò ní ó ní ọlọ́wọ́ ọba ọba ògo ni subhanahu wa ta'ala mo rú ọ̀rọ̀ kọ́lá àárọ̀ ìlọ́mù ní ṣe àlọ́lá lọ́wọ́ mi mo rú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ló pera rẹ̀ ilé ayé yìí ọlọ́run kìí méjì ọba méjì ìjọba kẹsìrì lórí gbogbo ayé ọba méjì ìjọba kẹsìrì ìjọba mùsùlùmí lórí gbogbo ayé kí lè lọ pé wọ́n kì í mọ́rọ̀ ní àlàrúwáhìm àwọn àtàkẹ́ ọ̀run ọlọ́wọ́ sáwọn ẹrú ẹ̀kẹ́ ni wọ́n dáwà náà rẹ̀ tó lọ́wọ́ sàkẹ́ tó ń dá pé ayé yẹn ẹni kẹta lè dìwọ̀n àwọn yẹn pé ẹni tó àwọn mùsùlùmí àmùsùlùmí àṣà mùsùlùmí wo ló ní plane àwọn afá kìí bọ́ ní plane pé wọ́n ń gbìn gbà mí àbí ẹ̀kọ́ ẹ̀sìn mẹ́ta sọ mi ọ̀sẹ̀ mọ̀ wọ́n gbọ́ ìdí mọ̀ wọ́n mọ̀ sọ ó lè níbi orí nìkan pé ó fá ọ̀kan nínú àwọn kí ni twenty billion dollars two billion kí lẹ́gbẹ̀ẹ́ dollars three billion láti wọ́n ti kún gbogbo pẹ́ẹ́tì ti tó gbogbo ẹ̀wọ́ kọ́ ó lè wà àtàmùsùn wọn fún àwọn ó lè wá fún ní two million naira àwọn gbogbo ayé mà gbọ́ ó lè wọn gbà alámà alẹ́kẹ̀ẹ́ pdp wọn wà wílì ọlọ́run kò sànù wa náà lórí gbogbo ayé lórí gbogbo ayé náà àwọn tó rú láyé alẹ́mọ̀ràn gbogbo ọlọ́run kì í dédé ayé rẹ̀ bí kọ́ lórí ayé rẹ̀ òkú dédé ó dé musulmi méjì suleiman àti egede dukkan lẹ́yìn wọ́n rúgbìn ayé láti bitọ́nù sí ìyọ̀ bitọ́nù fún wọ́ ọdún yẹn àwọn kìfèrí nàmúrúdù àti bàtàrà àwọn gbogbo ayé àti wọ́n kọ́ ní àǹtí sàmsù wọlmọlókù kawákì àǹtí sàmsù wọlmọlókù kawákì wọ́n mọ́túnmọ́ rẹ̀ kí wọ́n lòrùn àǹtí sàmsù wọ́n lòrùn wọ́n gbogbo ayé kù ìràwọ̀ ni wọ́n tóòrù bá yọba ìṣẹ́ àwọn àwọn òde wọ́n wọlé òde àwárí pàtíkà orí pàtíkà àwà ní program kan ní fìkan bíblò pàkàdé la ilaha illallah nínú àwọn balẹ̀ haúsá iná rẹ̀ ọwọ́ àfihànlá àwọn jùkárí ẹni dẹ́sà wà wájú ọgbọ́n wọ́n wà wọ́n jù rẹ̀ ó sì lókọ̀ olókọ̀ wọ́kọ́ ọ̀túnmọ̀ tó wájú kó tì nínú mìíràn ní kí ló máa lò wọ́n rí ó di ẹyin ojú bẹ̀rẹ̀ sí kì í ṣe dídá yìí ní jòkólóbe àbáyé jòkóló wà lórí ìlú gbọ́ndú kọ́mọ jàlábí àmì àbáyé orí jòkóló báyìí ọkà pàà díẹ̀ díẹ̀ bí àkókò àkókò tó bá ti ká ìgbòrò tó bá ti rí àkókò ńlá tí ó pàràmọ́ ọkà pàràmọ́ yìí gbogbo àwọn ẹwà rẹ̀ kọ́lọ̀ kọ́lọ̀ kọ́sí ọ̀pọ̀ tó dùkù ọmọ nìkan kọ́lọ́ ẹgbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tó lómú lọ ó di ní nàìjíríà lẹ́yìn sultan àti bọ̀nú dùkúrò lọ́kàn àwọn lọ́kàn àsìkò yẹn dùkúrò tó wá lu agbára tó ju ti sultan gàlọ́ mọ́tò tó bá sultan gbà náà bí ẹ̀yà bá máa lọ díẹ̀ bí ẹ̀yà máa lọ dùkúrò nínú gbogbo agbára yẹn ó dí ẹ̀pọ̀ sí rí ní ọmọdé àfúrẹ̀ ìwọ̀n ọlọ́ba ọlọ́ba sáwọn bá wọn ní àwọn bá ńláńlá ni wọ́n wọ́n tẹ̀ mú lókù làwọn nígbà ìjọba yìí àwọn yìí kò tó jẹ́ ni ó dí ọba nígbà tí sùnìkan ìjọba lọ́wọ́ tí bìrìkìtì kan sọ̀tọ̀ bá lòun tó náà tún lérí tún lérí táwọn yàrá pé náà nù olùkúwa ti kúrò èyí rẹ̀ halẹ̀ mọ́ máa rán sídà sí ní fílẹ̀ tí gbà yìí ó ti wọnú ààfin rẹ̀ bó sì tàn ní Jerusalem one thousand five hundred kilos àwọn sídà ti dọ̀wọ̀n láì tí wọ́n tó bọ̀ ẹyọ ẹyọ ẹyọ mánu ìgbàlówó bálò ìgbàgbé wọ́n kọ́ yìí sídà bọ̀ ẹ̀ káwọn ó ní wọ́n ni yá fi wọ́n ní sójà o pòlíìsì o wọ́n ni yá fi wọ́n ní ó ní àwọn kan fún ti wọ ìlú rẹ̀ lọ́hùn láàfin lọ́hùn ó sì máa wọ́n lọ ojú wọn àti sí Jerusalem tó wa àtàrí ìdígbà tì yàn àwọn tí ká tiẹ̀ ní kí sì yàn nìkan ni àwọn tó wọn àlàyé gbọ́ ayélujára káàlì jẹ̀mú náà ní àríwá jẹ̀mú níbi ìyájí àwọn ọmọ wa àrá jẹ̀mú náà lè bá àwọn sójà kó gbá wọn létí láàrin ẹ̀yà kálára wí ó sì yà kan bọ́dọ̀ ọ̀tún aláwọ̀ àkàtà mọ̀ pálí ilé àjẹ̀nú wọ́n bá wájú ìfẹ́ wá kọ́kọ́ lọ sílẹ̀ ọ̀hún ni ilé àjẹ̀nú ẹgbẹ́ wá kẹsì sí wa lórí bíríjì wọ́n ní mọ́ àbí àbúrú bọ̀ wá sí mẹ́kà láti fọ́ lórí bíríjì yẹn láwọn ti máa gbọ́ lójú lẹ́ka yìí pàápàá láwọn ìgbà ẹ̀nà ìgbà tí wọ́n ti dé tẹ̀ kí ọjọ́ ìgbàkan ti sánù oníkùsẹ̀ tó tó wẹ̀ wọnú ọgbà rẹ̀ alájọ̀ ní olóhùn sì wọ́n ń gbẹ́kẹ̀ lórí bíríjì ilẹ̀ báyìí àwọn ìdúró máa gbọ́ rí kí á díẹ̀ lọ́ọ̀họ̀ padà bí wọ́n ti rí ẹgbẹ́ wá wá kábí láti jẹ́ láti jọ́ yìí ọmọ ìdúró ní báyìí lójú ẹ́ ní alẹ́gbẹ́ lálẹ́jẹ̀ ní máa dùn alájìjà alájà alájà wa hmm. ní àwọn bí débi náà dùn ọgbọ́n ọmọ òdùmá ní ọkà wà gbọ́n

ìsìlá àwọn bẹ́ẹ̀ yóò máa mú yẹn rántí ọkùn ọrùn kúrò báwùt yóò máa rántí kò wọ́n zóòrù fi dín nìyà yóò máa mọ́ máa lákàrí ayé kún zóòrù fi dín nìyà pé òun máa lélẹ̀ ayé ó kó àfà ọ gbogbo ẹbí kárí náà yóò máa kọ́lá létí ìdílé náà àwọn àfi أما تدافعوا قوية بتراوحهم عليهم أما سعنوا لكن هذا في أكثر الرجال أما توصل ليه لا العواقعين وأما النساء أما هو بريء ولا يزلنا القبور من الزيارة كباري هذا هو الصحيح سيلو في النجو هو صواب دي بيجو ولا يزلنا القبور وما لو سيد بالمنح اخير بقي الذي كفون به قلي ولعنه عليه الصلاة والسلام لزائرة أصل لعنها قدري في زيارة كبري ولأن في زيارتهن خطر بسر لي وفجري لأنهن فتنة عملنا فتنة نواء وربما يسبب ذلك فتنة لزوار من الرجال إلا بيوقني إلا بيوقني زيارة yóò kó fìtínà báwọn ọkùnrin táwọn náà wá sí ziyara bẹ́ẹ̀ mú àtúmúra wọn hù bẹ́ẹ̀ kú tó sùjù bẹ́ẹ̀ ọmọ ìlà zarik ó ní nà orúkàmà àìdá ìṣòdìbò àìdá zálika àìdá fìtínà láha bíyà yóò fà fìtínà fún gangan fún àlóbìnrin gangan fún rẹ̀ ìṣẹ́jú jẹ́zìrìhà jẹ́zìrìhà nítorí ìkara ọkọ̀ òun lọ ọmọ ìlà zarik كثرة صبرها كثرة سروره إلا من رحم الله مثل ما كانوا المتحن هو فالمقصود انت عجلين وانت عن فيه أن زيارة القبور مختصة بالرجال دون النساء في أسحر قول العلماء إما في زيارة كباري أو سبيشال كان وقرني لا يستطيع مدرين به ليه يخير الله fi àṣàṣe káwọlè bí tó fi lẹ̀jù nínú gbogbo àwọn àfáàmù àwọn àfáàmù yìí kó bí lọ àwọn tó fi lẹ̀jù ní ẹ ṣe ní káwọlè olàmà náà wọn búra wọn fà ṣàlàyé mbàgì lè ọmọ sáà ìlà ẹni wọn béèrè béèrè ṣe ìbọn mọ́ ọmọ rẹ̀ tó ṣe bọ́ọ̀ ọkọ̀ fún mọ́ máa rẹ̀ ọkọ̀ fún mọ́ máa rẹ̀ àǹtàzóòr ọ̀bí àkọ́kọ́ ti dára bàbá rẹ̀ ولا غير بكر أو تعليمي بنتدعو له في بيتها kọ́ wà nílé kọ́ máa sàdúrà fún fún òfin kúlù mẹ́ka ní gbogbo bá wà ó láhó bilmakir kọ́ máa tọrọ àdúrà fún ọ̀gá rẹ̀ kọ́ máa fúrújì wọ́rọ̀ àmà kọ́ máa sànú ẹ̀ ẹbí إذا كان مات على الإسلام ثم كل الإسلام يو الحمد لله كلهم بقبع كبقوا كلهم لهم يكفي أن تدعو له برحمة وتفق ما في أدوافه kuma tọrọ àdúrà fún tọmọ kọlọ̀n kẹ wọlmọ́síra lọ́ba fúrújì wọ́n ráhàmà àdúgbò ọlọ́mọ ti sàárà fún ọ̀rọ̀ sàárà sọ́pì àwọn tí àwọn obìnrin wọ́n tún wá rà gẹ́yẹ̀ ti pọ̀ gẹ́yẹ̀ ti kọ̀ gán àwọn tuntun tó wà mẹ́rin tó ti sàárà mọ́ wọ́n tẹ́lẹ̀ kìí lónìí mọ́ mọ́ àgbàdo àwọn ó ti pọ̀ ìbáyé báyà fún wọn tuntun ìwà lè gbọ́n mara ní ìṣó ọ̀pọ̀ ọgbọ́n mara di wa ni ìjọba tuntun tuntun wà ń bẹ̀lẹ̀ òyìnbó sọ wọn kó tó àdúgbò kó kó tó àwọn ọkùnrin bẹ̀rẹ̀ gbẹ̀gbẹ̀ àmúlò kó dáa ká tó àdúgbò kó ká máa kó tó máa fi yìí àyíkò ni wọ́n àdúgbò rẹ̀ tí pé wọ́n máa lẹ́ẹ̀ tó wọ́n bá lórí ọ̀dà àbàjẹ́ ni àbàjẹ́ ni wọ́n yẹ yóò kó lè máa fàyà àbí wọ́n wà ní àwọn obìnrin tó pọ̀ gan-an odiye ọlọ́wọ́ wà pẹ̀kẹ́rẹ́ alẹ́ táwọn ẹ̀kọ́ òmùtà sí ti àwọn títí kìkìrẹ̀ wàzùmùlà ọdún wà láti sọ ọgbà mẹ́ta alright upstairs there alright láàrí àbá ìkan ní mo ní kókó bèèrè tututu fún yín Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba tó ọlọ́wọ́ sàmà náà Ẹgbẹ́ dáadáa, ọjọ́ fíjìlì ilẹ̀ àfàzọ̀ kúrẹ̀, ìjọba àgbà, ọjọ́ fíjìlì àfàzọ̀ kúrẹ̀, ìjọba wà bẹ́rẹ̀ àwọn èèyàn wá ti jíjìnà, ìjọba wọn ọ̀dọ̀ àwọn ìjọba ìjọba ìjọba yìí, wọ́n wá wọ́n rí kọlù ẹ̀kọ́ ọlọ́wọ́ bọ̀ wọn náà sí ẹ̀kọ́ kẹrí. Sísúra Yorùbá máa ń pè, àkọ́ sísúra, sínú sísúra, kíni hmm. kábù nǹkan eh, eh, kábù àtìlẹ̀ kù kí dàbò àtìlẹ̀ àwa náà lọ́ba eh, nígbà tá a sọ̀rọ̀ kó bìnrin tó kò tó ọba kò ń kókó mọ́ta wọn kù ibi ní ẹgbẹ́ wọlé bá mi náà gbé màá kú olóko ọlọ́kọ̀ wọlé a kù bẹ́ẹ̀ mi náà aláṣọ mi ó ti di lágbára tó báyìí lágbára bá ọlọ́gbà mọ̀ ń sọ jù ní mọ̀ ń sọ jù tàbí jù mọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ bàbá dàrú mi tó bá sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ kan ẹ̀ gé ìsìn bàbá dàrú mi wá kọ́ àníbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ló gbé bàbá òdìbò sọ̀rọ̀ ọlọ́run ní ọ̀rẹ́ tó ish ish ish bọ́ọ̀dù lọ́kọ̀ sọ̀rọ̀ àbáyé ẹgbẹ́ àti okú okú náà lùkú lọ́kàn ní bá kú ní ọkú ìlàlàrí ọ ẹni kọ̀ọ̀lú ìnígbà ọ nígbà ọ onígbà ọdọ̀rọ̀ láì lè ó kú tí wọ́n a rí àbíjì kàgbáwájú máa fi lè wọ̀n máa fi wọ̀n ni ó di eyín mọ̀ gbọ́ládà yòó ìtàkà màlúù màlúù kọ̀ di apá náà àmì àmì ẹsẹ̀ yàrí àbí gbogbo àmùsùnmí ọlọ́run ní ish àbọ̀dì tó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn afá àwọn alóba forí àwọn náà gbogbo àdókùn mu ni àwọn afá àwọn ọjọ́ kọ́lá ọ̀bá wọ́n ni tíáni amir máa ti lọ́tọ́ yóò náà iná máa ti mẹ́tíkúrò ní ìlú abẹ́kọ́ ní ìdíkúrò ní kọ́mọ́lẹ̀ máa dé mẹ́tíkúrò lòdì nínú kọ́nà lòdì yóò gbé mi ni ní bàbá mọ́tà dídíkúrò lòdì alákùnrin alákùnrin jẹ́ sọ̀rí kàní o mo máa ń sin àwọn abúlé ìlú olówà ní kàlọ́ ní àkàlọ́ ya ìjà lọ. ìjà lọ. báyìí abalọ kọ́dùrù àmà àti ìdílé twenty five àwọn ẹni tún náà náà ti já wọ́n ti ilé kí ní gbọ́ mo ní mẹ́rin lóore àwọn aka ẹni twenty seven ọkà ní láti ilé ìgbàwílẹ̀ kàbí àbàbà ti mistake ni ọlọ́gbọ́n máa ń sin tọ́wọ́ yẹn ó ti di sí ilé yóò wọ̀ bẹ̀rẹ̀ ايش يعني رئيسكم رئيسكم ọlọ́ọ̀kùn àgbọ́dà búrò ní wọn wọ́n lè lọ́ẹ́ pé ọlọ́ọ̀kùn sàrùgbogbo wọn kó bá kẹwàá ní àjọ pàdé níwà jẹ́ náà náà kọ́nà rí lọ bóyá lókù náà fi kọ́sù náà fẹ́ lè bí ẹ̀ kọ́nà kó bá wa pàdé òun náà lè lè àbájú lè ní ọlọ́ọ̀kùn lè alhamdulillah alhamdulillah níbi ẹ̀rọ rẹ̀ jọ ní olówó fún olóko fún mi Suleiman níbi ìyàwó ní ìta mi ní ìlú kiri olówó fún olóko fún mi nígbà fún ọkùnrin o wọ́n ti di ìpẹ̀yọ́ rẹ̀ yìí ṣe ṣe káàkiri wọ́n ti dára fún abí wàhálà kó lò táyì gbogbo ilé tó bá ní àmà àǹtí zoro kábùrọ̀ fara wọ́n máa ti ziyara tàrí bàbá rẹ̀ ilé yọ̀ bàmù لأن الرسول صلى الله عليه وسلم نعى النساء عن ذلك ọlọ́run sí ọkọ̀ fáwọn obìnrin sílẹ̀ ọlọ́run mú káfọ́rọ̀ yọ kẹ́kẹ́ bí báyà ní kọ́nà kálọ̀ ẹ́ ilẹ̀ wí tọ́jà báyìí mo máa sọ fún wa ìtọ́ ga jù náà nìkan tó máa mú lò kìdí ká máa gbé nìkan ó di kìí ẹ̀rọ gbà ní ìsìnkà sọ̀rọ̀ ń pa aṣọ òkú nìsí kúgbà fọ́rọ́ kú wọ̀ ọlọ́ọ̀nì kẹlọ́mọ ìgbé yàtọ̀ kágbà wọ́n fòjú di kágbà máa bèèrè lẹ́yìn adúgbò wa pẹ̀lú yòrò ìnáwó àwọn ọmọ wa tá a fi ìtọ̀rọ̀ lánàá àti yusrọ̀ àti tọ̀fíríkà kọlọ́jọ́ ìbùkà ọlọ́wọ́ kó sọ bu alẹ́ sàn gbogbo àwọn ọkọ̀ wọn náà mìíràn àwọn àti ọlọ́ọ̀bà ọlọ́wọ́ kó bọ̀ àwọn láàyè ọlọ́ọ̀bà tó mọ̀ jẹ́ kí wọ́n ti wà àwọn tó mọ̀ àwọn adọ́ ọmọ ni wá jálá ìbáríkà lọ́ọ̀bà alọ́tàwà ti kúlọ̀ ọmọ ní ìsìn bá mi ti lọ màmá mi ti lọ àti kúlọ̀ ọmọ báyìí ní ìsìn àti bàbá bàbá rọ kìí yìí náà lọ ní ìsìn bàbá bàbá bàbá bàbá bàbá gbogbo ogun lójú funfun yìí àyíbẹ̀ ẹ̀kọ́ ni àti ìpalẹ̀ mọ́ náà nù ọlọ́run jẹ́ àparí ìráyọ̀ ọlá alá ilẹ̀ bàlá ọlá iná àtẹ́kìnà náà mi ṣe wọ ọbẹ̀rẹ̀sì gbogbo sálámà ní ìsìn náà ara ọ̀ ṣùgbọ́n yẹ ọ́nà rẹ̀ ẹbí ẹni òṣìṣẹ́ kò kò yẹ kó ti di ara kọ̀pọ̀kọ̀pọ̀ ìlara ni ọ̀dá ọ̀dá irú àwọn tó máa mú alẹ́ ẹjọ́ ọdún ọdún kọ̀lá ọkùnrin gan tó máa ti di ara kọ̀ bá mu ẹni tí a ń dúró sí wáyé kíkọ wáyé kọ̀lá mú kọ́ pé ìjọkẹjọ oṣù Ramadan mẹ́mọ́ náà àbílẹ̀ ọjọ́ kejì ọdún Ramadan mọ́lọ́rùn àbọ̀ àgbọ̀ ìtẹ́fẹ́ kìlìsì ìpínlẹ̀ òkú máa dá tó bá ti ìyára rẹ̀ mọ̀ abọ́lọ̀ bùkárí ọ̀tá rẹ̀ nìsì ṣe bàbá rẹ̀ mọ̀ pé ah dùbá sì jùlọ wá yóò bàbá rẹ̀ sí ìkúlìsì àbí ìpínlẹ̀ ló kó bá ti sí ìkúlìsì ọdún ìbò ti gbá ọgbọ́n bẹ̀rẹ̀ ìkárẹ̀ ẹtí ti fi lẹ́jọ́ lára ọ̀ àfihàn ní àwọn afá mi ti bẹ̀ àmọ́ kò sí ẹ̀rí tó dájú bẹ̀ Mọ̀ gbọ́. Tí bá wà lọ́wọ́ tó gbọ́rùn ún sọ́wọ́ tí máa ń bẹ lókè ìfẹ́, tí bá sọ fún òkú ìdílé, tí wọ́n tí ó lè rí báyìí, ẹgbẹ̀rẹ̀ Hmm. wọ́n ti rí kíkì nígbìní ààrẹ kùkù kan ẹnìkan tí mo respect bí ẹ mo respect bí ẹ náà nítorí mo mi dídà lọ́wọ́ wọ́n á síwájú kí n dúró tì ó wọ́n kí sàdúrà wọ́n kí ní kí n sàdúrà náà wọ́n á ní التركين التركين التركين التركين انتوا من باين التركين التركين التركين انك مفاهم انك نسيب الجو التركين عما شيء الله بشوكني هذه لكنوا موتاكم لا اله الا الله اما نوكم بلو لا اله تبكي لكنوا موتاكم لا ان يكلكم وما وين انتوا تبكي قولي àwọn wá gbọ́ tí wọ́n ti ṣe mọ̀ sáyẹn pé títí kú ni àwọn wà fi dúró ẹgbẹ̀ sáré pé yá zikiru láì ìzákúta ìzákúta ìzákàrẹ̀ kààlà láti ìzákẹ̀rẹ̀ mọ́rọ̀ búkà fàkúlà lọ sí ìwà nínú wọn ìjáàmù ayé jẹ àwọn ọmọ ìtàjẹ́mù ní hall náà ìdíríkà ọmọ ènìyàn ní òkú àmẹ́ wá ní yakim ní kúkú sí ìtòsí yakim question number four báyìí báyìí ní àǹkà rẹ̀ àwọn yírùkù ní bá tó bí náà màláìka wa inna alaykum la hafizin kí ẹ máa mẹ́rin kàṣì lè ó ní wà so kò sí àyè tètè bẹ́ẹ̀ kò sí àyè tètè sàmì alẹ́bí sọ pé báyìí tó ká mú àwọn òkú tó wà ní sàárè ni ó wa ju bá a ti nífẹ̀ẹ́ ara wa lọ wọ́n máa ní àwọn òkú tó báyìí rẹ̀ dáadọ́ bá rẹ̀ yóò kàn sọ ah àlejò ni ìfẹ́ ìròbìnrin mi ni àzábí sọ̀rọ̀ ẹwà sọ̀rọ̀ ọlọ́run fún bí ìyá sàárè ẹ̀yọ́ wà sọ̀rọ̀ ọlọ́run bá fún bí ìyá sàárè lọ́sọ̀nà ìfúnfún olè àkíkù fún ìnáwó àlàánú yusuf ẹ̀mà tọrọ àfẹ́lẹ́fọ̀mọ̀ ya ilé ìlànà nàìjíríà oyè títí ẹ̀mà tọrọ àfẹ́lẹ́fọ̀mọ̀ ya yín wọ́n bí gbé ọkọ̀ kọ́bla ẹ̀ka nìkan mẹ́fà náà mistake mistake ọdún koran ní àtọ́rí koran ládọ́ àdúrà tó ṣe kọmọdú àdìkẹ́ntọ̀ kọmọdú ti lọ fún ẹdí ṣe àbí ìlú lọ́wọ́ fún ọ̀gá òkèrè kọmọdú àhọ kọmọdú àpọ̀ ẹwọ ẹwọ nọ́ọ̀sì yìí ó fa àwọn afá ọlọ́wọ́ wà sí ìjọba fún wa ìwọ́kà mú àdìsí kí ọmọ wọn àdìsí mú yẹn pé ìṣòro àfikún ẹ̀kọ́ àfọ́jú fọ́ bàyá ayé iná àlàáàmì yóò sàl tí wọ́n bèèrè pé lọ ní ìsìn báyìí ó di ọmọ àní tó kí kálukú máa tọrọ ìjọba àmì ẹwọ́n nǹkan tí ọlọ́run wíńgbà yìí quran kínú quran sura tó yóò sùn yẹn aya seventy aya eighteen eighty eight ẹgbẹ́ náà wí وقال موسى قالوا موسى سبحان موسى نفره قال موسى ربنا قالوا باو موسى السواج في على في يوم في كل كلي يوم يبقى وقال موسى قالوا باو إنك عكيت فرعون ولو ثم مفرعون وملأه اتواجه جويره زينة وأموال فواني زينة اصحاء وأموال الأولى فواني وو في الحياة الدنيا هاي فواني وات زينة ربنا ليديلوا عن سبيلك هو اللي يعتدوك يعني احنا ما تسعون يعني هو اللي يعتدوك لا تسعون يعني ربنا عقلت على أمو الله بعد بقوة وجمع له خليك عايز ايه موسى وصلت على قلوبك تولي وملك الى دعما لا يؤمنون حاولوا يكبروا حتى يروا العذاب العليم مريع لا يعني قال الله يقول قد أجيب دعوتكما ọlọ́run gbọ́dọ̀ ìmìlìdì ìgbẹ̀rẹ̀ padà ẹnìkan ọlọ́run ní òjí ìbà àwọ́tọ̀kùnmà ọlọ́run ní ọjọ́ ìmìlìdì ó di eyín àwọn afọ́ha ní ẹnì kìí ní Harun nígbàtí Musa ń sàdúrà yẹn Harun náà ń ṣe àmín ọlọ́run gbà pé ìtàmínà kí Harun náà ń ṣe náà àdúrà kí ni wọ́n sọ àgbẹ̀rẹ̀ gẹ́rùn tó ń ṣe àmín kí ni wọ́n gbogbo wọn ṣe àdúrà àtìkárí náà ti dọ̀ pé ìdáwòlá òfurada ó ń kálùkù lọ́pọ̀ kankan tàbí àfún ó ṣe nígbàtí a challenge wọn kọ́ wọ́n sọ pé wọ́n kò ẹ̀kọ́jú skibla àwọn ti ní ẹ̀kọ́ lèzi àwọn challenge wọn kọ́ kiri kama kọjú skibla anabi sẹ́lá ọ̀nà bẹ̀rẹ̀ ground kíkàrí bí sẹ́lá ẹ̀gbẹ́ kama ṣe àfọ̀kàádà rasul anabi bá kọ́ kúlẹ̀ àfọ̀kàádà àlọ́ àwọn àbájọ́ kàmí kúrẹ̀ ma yi kwa nabi sallam to ma yi ku tare ko wa jikin ko wa ku billah ni kidi kama fine ama kunu adabu du'a ga ko bismillah ay ka ko ni ni mo ta du'a ni jeba ko ko ni kidi ma ko ta ni ko bismillah ko ta mo wa ju ka ma ko nda kan amila bere ka oni ya ko bismillah ko ko ta du'a fine na ma ko bo yi ba fine bo yi ba sibina lo lórí agbo yi ti ni force ma ti agbo yi ti e bi ya ba rasidi bí lọ ni wọ́n mú ní àfọ̀rọ̀ yìí wá kùrán lè nẹ́sì kùrán lè. wọ́n á pé àníbi gbọ́ yìí náà lọ àbọ̀ká níbi ìsìláwọ̀ àwọn sàbí gbọ́ ìlú wa lọ àwọn òṣèlú báwọn fò gbọ́ gbọ́ ìlú lọ nìyẹn fún ẹgbẹ́ alamínà ìtìkọ́lọ́jì tó ọdún tó lò àmàlò ó di wà lágbà àdúgbò àwọn àgbàdo ìjọ kan wọn akọjú skúlà ìgbàdé gan fáìn tí wọn nù àbára mi ní akọjú skúlà fáìn wọn kà gbọ́rọ̀ ọlọ́run yé àbúgbọ́rọ̀ ní Islam yé èmi ní gbọ́yé kan sí nílẹ̀ kan mọ̀ gbọ́yé ó di wà ẹni tó ní fáìnà àgbọ́yé náà ní ọlọ́run òjíṣẹ́ ọlọ́run àtàwọn sàábé ó di wà òjíṣẹ́ ọlọ́run àtàwọn sàábé ni wọ́n ní fáìnà àgbọ́yé ẹwọ̀ ọ̀rọ̀ mi wọ́n sọ̀rọ̀ mọ́ ina ma'áwíyà kan sọ́nà àwọn ọba àsìkò rẹ̀ oníkáì àwọn nǹkan ti yàtọ̀ àwọn èèyàn tó máa gbé fún kútùbà máa lójọ ìdí ìpé ìdí ìjọ ìdí a máa tí kò jùmọ̀ àdúmà tí ó ìgbàjọ́ tí ó tó lẹ́kọ̀ọ́ ni wọ́n ni asọ̀rọ̀ ìjọ jùmọ̀ a máa ṣe kútùbà náà kátókí ìdí ìjọ máa wọ́n yẹ́ yáyà bí ọ̀yá yìí ọ̀yá yìí ọ̀yẹ́ ló bá jẹun náà o ọ̀rọ̀ mi ti sí ìdájú náà sí ẹgbẹ́ òkú dúró ẹgbẹ́ òkú máa lọ ó di ìsìlámù ní ìdí náà fúra yìí wa. wa alaikum salam. Hmm. Kúrìsì. Ẹni tó wà lọ́sùn ní gbogbo ẹgbọ́dún kẹ́kọ̀ọ́ sí kíkí nígbà ní ìgbà náà àlùfẹ́ àbúrò mi. àlùsọ pé tó sọ yẹn bíbí àbúrò náà sọ. ẹ̀sẹ̀ tó yóò ti gbogbo ẹ̀rọ ìpínlẹ̀ wà lóun sọ ìgbà lọ́sìn ni. òun ń béèrè pé ẹ̀hẹ́ ọ̀sẹ̀ sọ̀rọ̀ nù ọ̀sẹ̀ sọ̀rọ̀ nù àlùsọ bẹ̀rẹ̀ tó ṣe ẹnì kankan ṣe rí àlùsọ bẹ̀rẹ̀ tó ṣe ẹnì kankan ṣe rí. kò bá àti àlùsọ bẹ̀rẹ̀ kọ́ra ẹni tó ṣe ẹbí náà ẹni tó ṣe ẹnì kankan ṣe rí. lóòótọ́ aláwọ̀ tàbí àbọ̀ gbogbo ọkọ̀ bàtàlà ló bẹ̀rẹ̀ ní ọkọ̀ ọgbà bàtàlà bí wọ́n dúró ojú sí kígbà ni bàtàlà kìí gbọ́n akọ̀wọ́ àwọn èèyàn fẹ́ràn káwọn èèyàn kojú kígbà ara o ó di yé ọlẹ́ sọ torí àtúntò ń pa wọn bẹ̀rẹ̀ gbọ́n yà níbi àwọn èèyàn àwọn tó àwọn èèyàn bí káàlù bẹ́ẹ̀ ó di yé ẹgbẹ́rù tó ti lọ nìyẹn. ẹnu ọ̀nà wọ́n àgbẹ̀ ẹnìkan sábà ti tọ́jú yín bẹ̀. lórí àwọn òkè láì ní kí àbá dé màdínà lórí àwọn òkè ìlú lẹ́yìn bàbá ní lọ́dọ̀ wa náà ní ọ̀yọ́ ní àbá gbòkò àwọn òkè gan àwọn ọ̀rọ̀ nínú àwọn mẹ́lẹ̀ tó ṣe fífọ̀ fún ọ̀rọ̀ débẹ̀ ló dé ní èyí kan ti bá ìlú wọnú ọ̀dà báyà. ọ̀dà kí wọ́n burú jù ọ̀rọ̀ yìí ti burú jù pé nígbà gbòkò ọ̀hún kìlẹ̀ yìí wa lórí ẹ̀kọ́ pípì الدنيا والتشييع الموت وانت حرام ne ìdíwọ̀n àwọn fáwọn fàní pé skúrì náà ti ziyara tó yà ọkọ̀ rẹ̀ kú ní dàrún ìkọlùn fẹ́lẹ̀ fún ziyara lónìí ìdíwọ̀n yóò lókàn àbíkẹ́ fine àkọ́kọ́ tí ẹ̀lẹ́ òkú lọ sórí tẹ̀yẹ lẹ́yìn bídáàn wọ́n ní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ìfáà tó ní àwọn pẹ̀lú ọmọ àkíyà àfáàní ọwọ́ àfikún pé àbẹ́lẹ́bí ò lè kòkó lórí ẹ̀ àwọn àfáà rú wọn àfáà wà yìí gbogbo anabi ìlú kankan lórí ẹ̀yìn òun ló ń tilẹ̀ ni sáájú ní ẹ gbọdọ̀ tẹ̀lé òkúlọ̀ wọn ṣe ọ̀rọ̀ anabi yìí làwọn tẹ̀lé ó di ebóde rí nìyẹn tó bá mú mẹdínà náà wọn gbà wọn láyé láti wọlé sẹ́ni àwọn àwọn obìnrin ẹ̀sìn tó ń lọ lójú fẹ́sẹ̀ ọ̀pọ̀ wọn ṣí àní wọn wọn àwọn mú máàpù lọ́wọ́ wọn ti fi wọn mú máàpù lọ́wọ́ ó máa ka wọn pílàsì wọn sọ pílàsì pé dèédé rẹ̀ ní sàárè àwọn ẹnìkan wà nínú àwọn ṣíà gẹ́gẹ́ ní tọ́lọ́ bá fi mú wọn tọ́lọ́ bá fi mú wọn ni pé ẹ̀dùn alì kò sí Madina ẹ̀dùn àhọ́sílẹ̀ kò sí Madina ẹ̀dùn alì gbogbo àwọn ọmọ wọn kò sí Madina ẹ̀yìn tí yọ́lọ̀ fi mú wọn nìyẹn àwọn tó wọn nífẹ̀ẹ́ sí àwọn Usman àwọn Aisha àwọn ọkọ̀ sí Madina tí wọ́n á tún wá sálẹ̀ ti sàárè tí wọ́n sàdúrà sí ẹ̀rì wọ́n ìwọ̀lọ́pàá ẹlẹ́yìn afọ akọ obìnrin yẹn ó dùn pẹ̀lú ọ̀kan báyìí ọkọ̀ wa lọ pariwo pariwo náà ọlọ́run fún náà wa alaikum salam bila ààrẹ naam naam rárá ìfẹ́lì fún wọ́n ni kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ ẹ̀rọ ìlọ́gbà jùlọ àdíṣọ́ ọdún wípé máa fọ́ọ́rọ̀ àdúgbò àwọn afẹ́lọ́lẹ̀ wọ́n láàrùn tààlà àlù wọ́n mo rò pé àbámọ̀ tó wà tí wọ́n sọ mọ̀ sí ìgbé ìbẹ̀rẹ̀ máa ká rárá o alkunut abúti mẹ́ta ni a ní kùnútù fàjẹ̀ kùnútù àṣùgbà táwọn afá máa kéwì tẹ́gbẹ́ bá kí máa sùn láti ara kẹ́kẹ́lẹ́ kejì wọ́n kò ti jẹ́ kùnútù fàjẹ̀ wọn pé eléyìí wọ́n ti di na mọ̀nsó àti hako níbi iṣẹ́ àmọ́ stọ́ọ̀kì àwọn afẹ́lẹ̀ rẹ̀ sílẹ̀ yẹ̀rẹ̀ mọ́ a ní kùnútù wítìrì nígbà wíìlì ẹjọ́ pé olóòtú wíìlì rẹ̀ òun ni aláwọ̀mà àdínà fi máa àdáyì wà ní nǹkan tó lọ sí òkú ni wọ́n bá ké fàtí àti àkíkú ọlọ́wọ́ fún àti náà tó kú máa ṣe yẹn àmẹ́lẹ́ ìtúntò nàwázẹ̀ olóòtú àwọn ìtúntò sẹ̀rẹ̀ ìtúntò sẹ̀rẹ̀ yẹn lẹ́wọ̀ irú àdúrà ní ìsinmi pé àwọn akẹ́bí kẹ̀kẹ́ àwọn èèyàn àwọn àrùn dà àwọn kò àrùn sílẹ̀ pé kòrónà ń dà àrùn yẹn ìbí náà lọ́pẹ́ aláwọ̀mà ìsọ́hìr kòlóbánà wọ́sùn oyóbánà wọ́sùn mọ́rọ̀bánà wọ́báyé lójú àná وارحم آباءنا واغفر لأمهاتنا وانسك فضلنا سكر المسلمين يعني ووسك كل أعداء إلى أعداء الإسلام وعصب أهلنا بجب ومبيوا وأموالنا في دكتها من جميع آفات البجبة لجب وأمه bala bala yi tẹ̀lé múra dára mọ̀ bá ń gbìyàn ni tó tó máa ń ṣẹlẹ̀ ẹlẹ́mẹ̀ ó dé wa káyọ̀ àwọn kan ni wọ́n ń wà sí ọ̀dà ìjẹ̀mọ́ àwọn arábòsí tó ti àjà àmọ́kọ́ máa dá pọ̀ yẹn pé bush haruna gàgbé yorùbá mi fúra nàbí náà dá pọ̀ àwọn kan lẹ́kọ̀ọ́ rẹ̀ tí wọ́n ní létí tó ní àmọ̀ ṣe mọ́tò ìgbà kan ọ̀dà nàbí tó ti àjà wọ́n yà ní bọ́ọ̀dá níbi dákọ̀ ní ẹ̀yẹ kò lóòtẹ̀ wọ́n ní sẹ́lẹ̀ kùnú àmì òṣìṣẹ́ ṣe ń kọ́ lọ́wọ́ báwo ni ọba fún yóò fẹ́lẹ̀ máa fi àjẹ wọn bọ́ọ̀ ìbò yìí gbogbo wọn náà gba ìsáàmù wọ́n fà bí kọ́ ọ̀fẹ́ tẹ̀yẹ̀ tó máa nẹ́ni pàtó tó bá nẹ́ni òkú rẹ̀ bí kọ́ ọjọ́ máa gbẹ́ nẹ́ni òkú rẹ̀ ló tilẹ̀ sọ́lọ̀ àlẹ́bí yẹn ni wa ilà wa di àbára gbogbo alábòsí ọmọ nẹ́ni ẹni tí a bá jáwọ́ mi àbòsí wọ́n fi kó ọmọ nẹ́ni ìṣúwà ẹgbẹ́sùgbọ́kú ọmọ náà ni padà ọkùnmẹ̀ ẹgbẹ́ wà láyé gan olùfọ́gbọ́n ọmọ náà ni tí wá sí padà ọkùnmẹ̀ ọdí ìdílọ́ ni wọ́n bá wù tí ara rẹ̀ náà lọ́wọ́ sàn wọ́n láti ṣe ẹ̀nà náà ní ṣé òní pa ìṣẹ́ ìṣẹ́ náà fọ́ ìṣúná ni wọ́n

dúkìá lọ́dọ̀ nínú wọn á lékún ìṣẹ̀lẹ̀ àbẹ̀ ṣéwù kẹsàn ojú àwọn jọ́kọ̀ bá ṣéwù yẹn ó ní mọ́lẹ̀ ní bẹ̀rẹ̀ àwọn ṣéwù ṣéwù bí ṣéwù àfún yìí tó tẹ́wọ́ báyìí má ṣéèsì fọwọ́ ẹ̀rọ ju ojú ẹ̀ lè fọ́ ní kó lè gbà wọnú rẹ̀ ọ̀rọ̀bọ̀ ara ojú ìmẹ́lẹ̀ agbáwọn ṣe ń kọ́ báyìí láti bọ̀rọ̀ ọ̀rọ̀ kí mẹ́lẹ̀ ìmẹ́lẹ̀ wọlé báyìí bú sí àwọn àhàlẹ̀ ó bá hálẹ̀ mọ́yí ọmọ òkú sàlùwà ó lè máa dùn ọmọ máa jọba nínú dáàbì náà ọmọdé wà ájọ náà náà ti dùn pẹ̀lú láti gbèsè ọmọ kò fúsọ̀ bù fúsọ̀ ọmọ ya dúmọ́jà rẹ̀ ọlọ́run sàlùwà